lẹ́yìn náà la sọ̀rọ̀ nípa oògùn èèwọ̀ ohun tí a mọ̀ sí oògùn haram òun náà ni oògùn tó jẹ́ pé èròjà kan nínú àwọn èròjà rẹ̀ tàbí gbogbo èròjà rẹ̀ ó jẹ́ àwọn nǹkan tí Islam ṣe ní haram bí ọtí bí ẹlẹ́dẹ̀ bí òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ajá ok àwọn nǹkan tí Islam ṣe jíjẹ wọn ní haram bí òkú ń bété ẹran jífà lẹ́yìn yẹn gbogbo oògùn tó ṣẹ́kù ó jẹ́ halal lẹ́yìn náà la tún sọ fún wa wípé lẹ́yìn náà la tún sọ fún wa wípé a gbọ́dọ̀ rí oògùn gẹ́gẹ́ bí sábàbí oògùn halal a rí gẹ́gẹ́ bí sábàbí oògùn àlàálì kọ́ ní ń dá ṣiṣẹ́ ṣùgbọ́n jẹ́ sábàbí tí ẹ̀sìn fààyè gbà wá láti ṣe lẹ́yìn náà la fi rinlẹ̀ wípé kì í ṣe gbogbo nǹkan lọ máa ń jẹ mọ́ oògùn. àwọn nǹkan mi ń bẹ tó jẹ pé àdúà tó tọ́ súnà lọ̀rọ̀ jẹ mọ́. ọrọ jẹ mọ́ oògùn lórí ẹ àwọn kan sì ń bẹ tó pé ó jẹ mọ́ oògùn halal èyíkéyìí ìṣòro àìlera kò ṣẹlẹ̀ tí ò jẹ mọ́ àdúrà ṣùgbọ́n àwọn kan ń bẹ tó ga sí wípé a tún gbọ́dọ̀ fi oògùn oògùn ẹ̀tọ́ kò lójú bí àpẹẹrẹ ẹni tí jẹ̀díjẹ̀dí mú lóòótọ́ ni ó sọ pé kọ́ ló fún un lálàáfíà ṣùgbọ́n nídìí àgbo jẹ̀díjẹ̀dí tàbí àgúnmu jẹ̀díjẹ̀dí tàbí tébúlẹ̀tì jẹ̀díjẹ̀dí. tọ́ pẹ̀lú background yẹn tá a ti mọ̀ ká wá bọ́ sórí oògùn ìbálòpọ̀. méje ni mo kà sílẹ̀ nínú àwọn oògùn tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀. àkọ́kọ́ ni oògùn ìfẹ́ràn oògùn ìfẹ́ràn ó ní oògùn tí Yorùbá máa ń ṣe láti fi sàsí ẹnìkan tí wọ́n fẹ́ kó fẹ́ràn àwọn oògùn ìfẹ́ràn ó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú oògùn tí ọkùnrin máa ń sà sí obìnrin tàbí tí obìnrin máa ń sà sí ọkùnrin. oògùn ìfẹ́ràn ó jẹ́ oògùn tí ó jẹ́ ẹbọ ó sì jẹ́ oògùn tó jẹ́ haramu. ìdí tí oògùn ìfẹ́ràn fi jẹ́ ẹbọ ò ní pé fúnra ara òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam òun ló sọ pé inna rúkọ̀ọ́. wàtàmáyìm wàtíwàlá ṣìrìkùn dágúdájú dágúdájú ọ̀fọ̀ tó ní pípe nǹkan míì lẹ́yìn àlọ́ ò nínú àti àwọn àwọn àsomára bíi oògùn kébékébé èyíkéyìí oògùn àsomọ́ra onítàmáìm wàtíwàlà àti oògùn ìfẹ́ràn ṣùrìkùn ẹbọ ni. ìdí tí oògùn ìfẹ́ràn tó fi jẹ́ ẹbọ òun ni pé kò sí ogun ìfẹ́ràn kan tí ò ní pípe nǹkan míì lẹ́yìn Allah nínú. ogun ìfẹ́ràn kì í mọ lórí ewé nìkan àtegbò nìkan. wọ́n máa ń pe gbólóhùn burúkú sí i. kódà wọ́n a máa tẹ odù falẹ̀ lórí. oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà ṣe oògùn ìfẹ́ràn nílẹ̀ Yorùbá òmíràn o lè jẹ mọ́ páúdà tonítọ̀hún ó kù sójú lọ pàdé ẹni yẹn òmíràn o lè jẹ mọ́ àfúnjẹ tí wọ́n fi nǹkan yẹn sínú oúnjẹ fún onítọ̀hún òmíràn ó lè jẹ mọ́ kí wọ́n gé nínú aṣọ tí ẹni yẹn ń lò tàbí kí wọ́n mú èékánná rẹ̀ tàbí kí wọ́n mú irun orí rẹ̀ kódà òmíràn máa ń jẹ mọ́ pé kí wọ́n bu nǹkan lé ojú ìtọ̀ rẹ̀ àbórí igá rẹ̀ èyíkéyìí torí ó jẹ́ ń bẹ́ẹ̀ it is haram wa shirikun èèwọ̀ ni o ẹbọ sì ni èèwọ̀ ni ẹbọ sì ni pẹ̀lú bí ẹnìkan bá wá ṣe ògùn ìfẹ́ràn tó ṣe ògùn ìfẹ́ràn tó fi fẹ́ ìyàwó kan ọkùnrin ṣe sóbìnrin ló fi dìyàwó rẹ̀ tàbí obìnrin ṣe sí ọkùnrin ló fi di ọkọ rẹ̀ wọ́n wá padà sóyigi ok ọ̀sà oògùn ìfẹ́ràn sí tán ìfẹ́ràn yẹn wá mú wọ́n wá padà sóyigi ìdájọ́ yìgì yẹn bá tìlún òtún bá ń tẹ̀ nítorí pé ìfẹ́ tí ẹnìkejì ní kìí ṣe ìfẹ́ ojú lásán ìfẹ́ èdì ni èdì ti dì í èdì ó ti di ó ti fi èdì di ẹnìkejì rẹ̀ ló fi gá sí wípé bọ́ sùn òní ò rí bọ́ lajú bíi kórìí ni ó ti fi èdì dì í. bí wọ́n bá wá padà sorú yìgì bẹ́ẹ̀ nìka hadha nìkahu báàtìl òtúbá ń tẹ́ ní ìgbéyàwó yẹn ní ọjọ́ tí ojú rẹ̀ bá là wọ́n á tú yìgì yẹn ká bí ìgbà tí ò ṣẹlẹ̀ rí wọ́n á tú ká. bí ìgbà tí ò ṣẹlẹ̀ rí tẹ́mà ti wá bímọ fún tọ́mọ bá ti wọ̀ ọ́ ọmọ ti wọ̀ náà nu ṣùgbọ́n wọ tí oṣù ògùn fẹ́ yẹn ò lẹ́jọ́ jẹ́ wájú àlọ́ ò nítorí wípé idán ló fi mú ẹnìkejì rẹ tó fi sọ́ di aya tàbí ló fi sọ́ di ọkọ nítorí náà ẹ̀yin mùsùlùmí ẹ jìnnà sí ohunkóhun tẹ́ bá ń pè ní oògùn ìfẹ́ràn ẹbọ ni o haramu sì ni o bó o ṣe ń gbọ́ mi lọ́wọ́ báyìí níbikíbi yòówù kí o wà lágbàáyé bó bá já sí pé ìyàwó tí ń bẹ́nu ilé rẹ̀ oògùn ìfẹ́ràn ló fi bẹ̀rẹ̀ fún tàbọ́kọ tó o fẹ́ tó bá jẹ́ pé oògùn ìfẹ́ràn ló fi gbámú ló fi fi ọ o sì fẹ́ rí ojú rere àlọ́ o mọ̀ láti àsìkò yìí lọ pé ìwà àti ẹ̀ ẹ̀ ìṣe tọkọtìyàwó ẹ kì í ṣe tọkọtìyàwó níwọ̀n ìgbà tí ìfẹ́ yín ti la èdì lọ. bí ó bá jẹ́ pé wọ ọkùnrin ló sà ló sa oògùn fẹ́ràn sí i dáa padà sọ́dọ̀ àwọn òbí rẹ̀ bí ó bá jẹ́ pé ìwọ obìnrin ló sa oògùn fẹ́ràn sọ́kọ rẹ palẹ̀ ẹrù rẹ mọ́wọ́rọ́wọ́ kọ́ ọ máa lọ bí o ti wá. bọ́ ọ bá kú lé e lórí òun kírun ọ̀ràn o òun gbààwẹ̀ ọ̀ràn o òpèrè mùsùlùmí ọ̀ràn o torí wípé ojoojúmọ́ tó ń jí sáyé tẹ́ ń pera yín lọ́kọ tìyàwó ló ga sí pé orí èdì lẹ wà orí èdì lẹ fi ń jẹ́ tọkọtaya ọ̀rọ̀ ti ogun fẹ́ràn nìyẹn. oògùn kejì òun ni àdódùn àdódùn àdámọ́tọ́lọ̀ ń dámọ́ ààyè méjì tí ìbálòpọ̀ ti máa ń wáyé kò bùkátà sí àdódùn pàápàá a kì í fi ṣúgà mu oyin àbí wọ̀rẹ́ nìkan kọ́ fẹ́ lá oyin kó tó wá sọ pé ẹ bá ń fi ṣúgà díẹ̀ sí i kó lè dùn bí ọ̀rọ̀ ààyè tí ọlọ́run ṣe fún ìbálòpọ̀ bó ṣe rí nìyẹn naturally ló máa ń dùn naturally ló máa ń dùn. ọ yẹ kó dùn mọ́ ọkùnrin ọ yẹ kó dùn mọ́ obìnrin. ká wá sọ pé kò dùn mọ́ ọkùnrin lásìkò tí ń ṣe lọ́wọ́ títí tó fi parí ẹ̀ tàbí ká sọ pé kò dùn mọ́ obìnrin lásìkò tí ń ṣe lọ́wọ́ pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ títí tó fi parí ẹ̀ kìí ṣe àdódùn lọ̀rọ̀ kan o àdódùn oògùn èdì ní ń jẹ́ bẹ́ẹ̀ idán ni ohun tí ó jẹ́ kí ọkọ ó gbádùn aya kí aya sì gbádùn ọkọ rẹ̀ lásìkò ìbálòpọ̀. ó yàtọ̀ gédégbé sí ohun tí Yorùbá ń pè ní àdódùn Ẹwà já kọ́kọ́ mú ọ̀rọ̀ àdódùn sọ ṣe rí àdódùn oògùn àwọn aṣẹ́wó ni àwọn aṣẹ́wó àwọn ni wọ́n máa ń ṣe oògùn àdódùn oògùn kan tó gbajúmọ̀ pẹ̀lú àwọn olóṣó ni àwọn obìnrin ni wọ́n sábà máa ń ṣe oògùn àdódùn oríṣiríṣi ọ̀nà ni máa ń gbà ṣe oògùn àdódùn omi ń bẹ tó jẹ́ ọṣẹ àdódùn tó jẹ́ pé olóṣó yóò fi ọṣẹ yẹn yóò fi wẹ ojú ara rẹ̀ lásìkò tí ọkùnrin bá fẹ́ súnmọ́ omi ń bẹ tó jẹ́ pé gbẹ́rẹ́ gbẹ́rẹ́ àdódùn tó jẹ́ pé obìnrin yóò sin yípo ojú ara rẹ̀ èròǹgbà burú wọn pẹ̀lú oògùn àdódùn òun ni pé kí ẹnikẹ́ni tó bá ti ọ̀pá bọ̀ ọ́ kó má rí nǹkan míì rò mọ́ láyé rẹ̀ ju òun lọ. kì í sọ̀rọ̀ pé tábẹ́lẹ̀ dùn òun ni oògùn àdódùn o rárá o kó lè gbàgbé ilé kí ẹnì yòówù tó bá ti ọ̀pá bọ̀ ọ́ kó lè gbàgbé ilé pátápátá tó jẹ́ pé tó bá jẹ́ oníṣẹ́ oṣù tí bá ti ń gba sálárì bẹ́ẹ̀ ni ó máa kó lé olóṣó lọ́wọ́ bó bá sì jẹ́ oníṣẹ́ ojoojúmọ́ kó tó darí wálé yóò ti yẹ ọ̀dọ́ rẹ̀ gbogbo ń tó bá kó lọ́wọ́ ni ó gbà lọ́wọ́ rẹ̀ ìwọ̀nba èyí tó bá fẹ́ fi ilẹ̀ fún ni ó fi ilẹ̀ fún. èdì tààrà àṣàsí tààrà idán tààrà ni ń pè ní àdùdùn. kì í ṣe ọ̀rọ̀ pé kí ìbálòpọ̀ lè dùn láàrin ọkùnrin àtobìnrin ni wọ́n fi ń pè ní àdúdùn rárá o oògùn tí ó ní í ṣe pẹ̀lú pé tó o bá ti ń ṣiṣẹ́ kọ́ lọ́ máa kówó lé lọ́wọ́ kọ́ máa kó owó tó ti ń rí kọ́ máa kó lé lọ́wọ́ tó ra ilẹ̀ tí ó fi jẹ́ pé ó kọ rẹ̀ ló kọ sórí ìwé ilé rẹ̀ tó ra mọ́tò orúkọ ẹ̀ ló fi ni wọ́n kọ síbi ìwé mọ́tò ó ní rí tẹlòmíì rò mọ́ àfi ti olóṣó yẹn àwọn olóṣó ni wọ́n máa ń ṣe àdódùn kì í ṣe ọ̀rọ̀ ìyàwó ilé àti ọkọ rẹ̀ rárá o oògùn oògùn àwọn olóṣó ni ọwọ́n nínú olóṣó tí kìí ṣe àìsí tí bọ́bẹ̀ láì bọ́ sí páńpẹ́ rẹ̀ òun lọ́mọ dìlífà fún bí agbákọ̀wọ̀ agbákọ̀wọ̀ bí ṣe máa ń dìlífà fún dìó náà bẹ́ẹ̀ ló ṣe máa dìlífà fún un. bí aládàwọ̀ ọkọ̀ bó ṣe máa ń dìlífà fún dìónà lálaalẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe máa dìlífà fún obìnrin o. ó lè má rí obìnrin ń súnmọ́ ju ẹ̀kan lóṣù lọ o ṣùgbọ́n abẹ́hùn yóò bọ̀ sínú sẹ́ǹsì ẹ̀. bí ìgbà tó gá sí pé gbogbo ògbà ní ń bẹ lórí rẹ̀ bí ìgbà tó jẹ́ pé gbogbo ògbà orí obìnrin yẹn ló wà kíní yóò lọ jókòó sínú ọpọlọ ẹ̀ ni. yóò wá máa ru àrùdálẹ̀ bíi títà sọ́dọ̀ rẹ̀ o ti ń pè ní àdódùnú pẹ̀lú ohun tá a sọ yẹn ó ti mọ̀ pé oògùn èèwọ̀ ni. idán ni tó jẹ́ iṣẹ́ burúkú tí àwọn olóṣó máa ń ṣe ọkùnrin kì í sábà ṣe àdódùn kò kọ́mọ̀ fún ọkùnrin ṣùgbọ́n àwọn ọkùnrin náà máa ṣe tí wọ́n bá rí obìnrin kan tó ní owó lọ́wọ́ tó wá ní ọ̀kánjúà ọkùnrin náà máa ṣe but kò kọ́mọ̀ fáwọn ọkùnrin obìnrin ló kọ́mọ̀ fún so oríwọ tó o ṣe àdódùn hmm. ìwọ náà ti bọ́ sínú oògùn ẹbọ o ti bọ́ sínú dán o ti bọ́ sínú oògùn èèwọ̀ ò lè pe rẹ mùsùlùmí torí pé n tó fi ń ṣayé nù títí tó fi túbá. títí tí wàá fi túbá so ohun tí wọ́n ń pè ní àdódùn nìyẹn màá wíṣì pé kí n kọ́kọ́ tìtì gbogbo àwọn oògùn yìí tán kí n tó wá sọ ọ̀nà àbáyọ fún arákùnrin wa ok kí ọ̀rọ̀ yẹn kó lè sín tẹ̀léra wọn kó lè sín tẹ̀léra wọn so àtìmọ̀ tí ń jẹ́ oògùn fẹ́ràn àtìmọ̀ tí ń jẹ́ àdódùn oògùn àwọn olóṣó ni o. ogun kẹta òun ni àmúdó òun ni àmúdó èyí tó gbajúmọ̀ jùlọ lọ́dọ̀ Yorùbá tẹ́ máa ń sọ̀rọ̀ àmúdó òun ni òrùka ló fi jẹ́ pé ohun tá a máa gbọ́ ni òrùka àmúdó òrùka àmúdó nínú ogun burúkú tí Yorùbá máa ṣe tó jẹ́ oògùn idán tó jẹ́ oògùn ìdì tó jẹ́ oògùn àṣàṣì tí yẹn fi lọ́rùn ó ní àmúdó wà ó ní àmúdó àwọn tí sábà máa ń ṣe àmúdó làwọn ọkùnrin gẹ́gẹ́ bó ti já sí pé àwọn tí máa ń ṣe àdódùn làwọn obìnrin so àmúdó àwọn ọkùnrin bú ni wọ́n sábà máa ń ṣe oògùn àmúdó ohun tí sì máa ń ṣẹlẹ̀ náà ni wípé tẹ́ bá ti ṣe òrùka yẹn sọ́wọ́ wọ́n á sì bọ́wọ́ tẹ́ bá sì lè fi bọ́ obìnrin kan lọ́wọ́ tàbí wọ́n fi gbá a ní ara tàbí wọ́n fi gbá a nídìí obìnrin yẹn kò ní bẹ́sùgbẹ̀gbà mọ́ ara rẹ̀ ọmọ wa gàlẹ́gàlẹ́ ni àfìgbà tọkùnrin yẹn bá tó bá ṣe bàjẹ́ lójú rí ó tó wálẹ̀ ohun tó ń pè ní oògùn àmúdónù sọtí á rí i pé oògùn àmúdó oògùn haramu ni oògùn ẹbọ sì ni nítorí wípé idán ni tẹ́ máa fi dán èèyàn idán ni. ó di mẹ́ta ìkẹrin òǹfà ìfẹ́ràn òǹfà ìfẹ́ràn lọ́dọ̀ Yorùbá oògùn òǹfà oríṣi méjì ló wà. Yorùbá wọn a máa ṣe òǹfà fún ẹni tí wọ́n fẹ́ kó já wálé ẹni tó wà lájò tí wọ́n fẹ́ fi tipátipá mú wálé oògùn tí wọ́n máa ń sà sírú ẹni bẹ́ẹ̀ náà ni wọ́n ń pè ní òǹfà tí òǹfà yìí bá wá jẹ mọ́ pé wọ́n sà á sí obìnrin kó lè wá gúnlẹ̀ sọ́dọ̀ ọkùnrin kan irú èyí tí rí yè tó ṣe sí ẹlẹ́ha UK tó fi kúò lé ọkọ rẹ̀ ibi tó bí ọmọ mẹ́ta sí tó fi di ẹrù rẹ̀ lọ́sàn-án gan tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà tó lóun òun wá bá ọkọ òun Nàìjíríà ni oògùn òǹfà ìfẹ́ràn nìyẹn òǹfà ìfẹ́ràn ni fájẹ́nrí yẹn ló ṣe sí arábìnrin wọn. tí ó ń fa ìfẹ́ràn tó bá bọ́ obìnrin ní balùwẹ̀ yóò jáde ní hóhò tí ó máa tọpasẹ̀ ẹni tó fà yẹn lọ ni. bó bá bá a lábẹ́ ọkọ rẹ̀ yóò jáde kúrò lábẹ́ ọkọ rẹ̀ tí ó máa wá ẹni tó ṣe àṣàṣì yẹn sí lọ ni. oríṣiríṣi ọ̀nà ni Yorùbá máa ń gbà ṣe òǹfà yálà ó jẹ́ òǹfà lásán tí wọ́n fẹ́ fi pe ẹnìkan wá láti ìlú òkèèrè pé máa bọ̀ nílé tàbí ó jẹ́ òǹfà ìfẹ́ràn tó ń tì ń fẹ́ fi sọ obìnrin kan di ìyàwó rẹ̀ nílànà èṣù tàbó fẹ́ fi sọ ọkọ rẹ̀ wọn kì í sábà lò fún ọkùnrin ọkùnrin ló sábà máa ń lò sí obìnrin